الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلوبك يبا صلاة قلوبني إن الله يحب التوابين ويحب المتطهرين dájúdájú ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá máa ń túbá àwọn tí wọ́n ti lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tí wọ́n sì máa ń wọ ọlọ́run ọba lálàforíjì wa yuhibbul mutatahhirin ọlọ́run ọba sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń ṣe mímọ́ tí wọ́n máa ń ṣe àfọ̀mọ́ wọ́n máa ń ṣe mímọ́ ẹ̀mí wọn kúrò níbi ìwà burúkú níbi ẹ̀ṣẹ̀ níbi ìṣẹ́bọ sọ́lọ́run ọba wọ́n sì máa ń ṣe mímọ́ ara wọn kúrò níbi ẹ̀gbin láti jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ìmàtúbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba min ahabil a'mal nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àlekè ọlá tó nífẹ̀ẹ́ sí ni wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ alọ́bíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní làlọ́hì afrah bi tawbati abdi ó ní ọlọ́run ọba àlekè ọlá ó máa ń dunnú sí ìmàtúbà ẹrú tó jẹ́ wípé tẹ́rú bá ti ṣe lọ́wọ́n ọba tí ọlọ́run ọba lékè tó bá wá rí pé ẹrú túbá ọlọ́run ọba máa dunnú látara rẹ̀ ó wá fi ìdùnnú ọlọ́run ọba àlejò ọlá min shiddati farshi Allahi subhana li abdihi atahib látara bí inú ọlọ́run ọba ṣe máa ń dùn tó fi ẹrú ọlọ́run ọba tó bá túbá ó ní ọlọ́run ọba àlejò ọlá máa dunnú ó wá dà gẹ́gẹ́ bí ìdùnnú ẹnìkan tó jẹ́ wípé nígbà tí ọlọ́run ọba àlejò ọlá ṣe oore fún un inú ẹ̀ wá dùn débi pé wá dúpẹ́ fọlọ́run ọba ó wá sọ pé ọlọ́run ọba anta abidi wa ana rabbuk ìwọ ọlọ́run lẹ́rú mi èmi ni mo jẹ́ ọlọ́run fún ẹ ẹ mọ̀ wípé tínú bá dùn nígbà míì èèyàn lè wí nǹkan tí ò yẹ kó wí kó wí in opposite direction nínú ọlọ́run bá ṣe máa ń dùn nìyẹn nígbà tí ẹrú bá túbà ó wá sọ fún wa ó ní ata ibùmínà zambi kama la zambala ó ní ẹnikẹ́ni tí ó bá túbà kúrò níbi ẹ̀ṣẹ̀ ó dà gẹgẹ bí ẹni tí ò dẹ́ṣẹ̀ rárá tẹ́lẹ̀ ni àtàhìrù mìnà zambi kàmá là zambala ẹni tó bá kúrò níbi ó dà gẹgẹ bí ẹni tí ò dá ẹ̀ṣẹ̀ náà ni ọlọ́wọ́n ọba ọlá ó fẹ́ kí oníkálukú wa ká máa ó sì sọ fún wa wípé wa inni la èmi ọlọ́wọ́n dájúdájú aláforíjì ni mo jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ó túmọ̀ sí pé àfà ìtúbá ni ọlọ́run ọba ògbà túbá ẹrú ọlọ́run ni wàtúbù ila Allahi jami'an ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba la'allakum tuflihun kẹ́ ẹ bá lè jẹ́ tí ọlọ́run ọba máa kẹ́ so téèyàn bá fẹ́ ìkẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ó ní láti jẹ́ tó túbá kúrò lọ síbi ẹ̀ṣẹ̀ ìwà túbà yìí ó kó nǹkan mẹ́rin sínú àbí mẹ́ta nígbà míì tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tá a dá bainana wa baina rabbina tó bá wà láàrin àwa àtọ́lọ́wọ́n ọba wa làbúdà a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun ni alhuznu lima mada kábàánújẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí a ti dá yìí alaazumu alaadamilauda ilé yìí ká nípinnu tó mú bérebére nínú ọkàn wa pé àní padà síbi ẹ̀ṣẹ̀ yìí mọ́ ẹlẹ́ẹ̀kẹta aláya ọ̀ọ́dà ilé yìí mọ́rọ̀ọ́sà ọ̀kọ̀rọ̀ ká má padà lọ síbi ẹ̀ṣẹ̀ náà nígbà míì mọ́ wa nkaana alhaq bẹ́yìnánà wa bẹ́yìnà ìbádìlá ṣùgbọ́n tó bá jẹ́ wípé ṣẹ̀dá dáì ó wà láàrin àwa àti àwọn ọmọnìyàn ní làbúdà mi rọ́dìl mọ́fúlámà àbòsí ṣe sí wọn yìí a ní láti dẹ́kun ẹ̀. anyị láti gbìyànjú ohun tá a gbà lọ́wọ́ wọn ní ọ̀nà àìtọ́ agbọ́dọ̀ ọ eléyìí ló jẹ́ kí ọlọ́run bá kó gbà sí wa kọ́lọ̀ kó má ṣe gbà túbà ẹnìkankan wa kó má ṣe wa ibi tá a ti máa ráṣọ kọ́lọ̀ kó má ṣọ mẹ́ ibi tá a ti máa ráṣọ kọ́lọ̀ kó má ṣe má ṣọ mẹ́ olórí tó ń pa kọ́lọ́ ọba àdékè ọlá kó jọ kó láwa kúrò níbi ẹ̀ṣẹ̀ eléyìí tó kéré àti eléyìí tó tóbi eléyìí tó pamọ́ àti eléyìí tí ó fojú hàn nínú ẹ̀ṣẹ̀ kọ́lọ́ ọba kó má ṣe làwọn mẹ́ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين